الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته فيقول الله عز وجل في الآية الثامنة والسبعين من سورة الحج وهي آخر آية منها أعوذ بالله من الشيطان الرجيم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير الله عز وجل ايوا تتقبل شيء انه ايه تسواجو يا ايها الذين امنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون ايوا لو ẹ máa tẹ̀ fún Allah ẹ sì máa forí kanlẹ̀ fún ẹ máa sin olúwa yín kí ẹ máa ṣe dáadáa ẹ máa ṣe rere kí ẹ lè bá a sórí rẹ̀ lẹ́yìn àyà yìí olùẹlẹ́dàá wa ń pa wá láṣẹ nínú àyà tó jẹ́ àyà ti parí nínú súrà yìí pẹ̀lú wípé apẹ̀yìn olùgbàgbọ́ òdodo. ẹ̀yin tá n bá sọ̀rọ̀ wajahidu fillah ẹ máa jagun sí ti Allah àyà tó síwájú yẹn onálàyé kejì táàtún tí máa forí kalẹ̀ nínú suratul hajj torí pé suratul hajj ó dá yàtọ̀ nínú àwọn súra eléyìí tó ṣe pé àti máa forí kalẹ̀ nínú wa pẹ̀lú pé àyè forí kalẹ̀ méjì ń ló wà nínú rẹ̀ ó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí alimami Abu Hanifa àti alimami Malik àwọn wò páyè kejì àní forí kanlẹ̀ ń bẹ bí alákọ̀ọ́kọ́ nìkan láti forí kanlẹ̀ nítorí pé ọ̀rọ̀ forí kanlẹ̀ tó wá ń bí ó ní í ṣe pẹ̀lú ìpawá láṣẹ forí kanlẹ̀ nínú sọ̀láàtì. torí àwọn sọ pé ya ayyuhalladhina na ruka'u wasjudu ar-ruku'u was-sujud ọ̀rọ̀ sọ̀láàt ni Allah ń bá wa sọ bí kìí ṣe bí àwọn àṣẹ ẹforí kanlẹ̀ nígbà tí kàlùkùránì débẹ̀ wọ́n ní kìí ṣe bẹ́ẹ̀ ni àyè yírí eléyìí tó túmọ̀ sí wípé kìí ṣe àyè forí kanlẹ̀ ona nibi lodo alimam malik tele ba yi wa aje ipe lodo imam malik aye fori kan le yo kan ona lo wa ninu suratul hajj shimo to dogba ona ni pe mejeji la aye fori kan le ati tala ati tele keji aye olùwàní wajahidu fillahi haqqa jihadihi. ojú ọ̀nà ọ̀wọ́ ní jíjà fún sójú ọ̀nà rẹ̀ lódodo ẹ̀jà fún sójú ọ̀nà ọ̀wọ́ ní jíjà fún sójú ọ̀nà rẹ̀ lódodo ẹ̀jà fún sójú ọ̀nà ọ̀wọ́ ní jíjà fún sójú ọ̀nà rẹ̀ lódodo. ó dàgbẹ́ bíi. قرأ الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون حق تقاته حق جهاده أجاكم سجانا الله نقوى أقوى إجاكم سجانا الله يبسوك يبرو الله ní pàápàá bíbẹ̀rù rẹ̀.